الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أرنقى كيا فشي أتنشي أنتي أنشي كتكدا pàtàkì jùlọ ẹni tí ó ń ṣe aburú nípa súnà nàbì sallallahu alayhi wa sallam bóyá aburú yẹn ó jẹ́ aburú tó kéré ni àbí aburú tí ó tóbi sọ̀nà ni alùsùnà náà ni wọ́n máa ń gbà ṣe àtúnṣe èèyàn sọ ọ̀nà méjì náà ni àmọ́ kí wọ́n mú kí ọ̀nà kan péré ni àṣìṣe ni o alùsùnà wọn lè ṣàtúnṣe èèyàn tó kí wọ́n darúkọ ẹnìyẹn ìgbà míì wọn ò sì ní darúkọ ẹnìyẹn sọ eléyìí ó máa ń ní nǹkan tó lè fà á tí yẹn fi lè dárúkọ yàn ó sì lè ní nǹkan tó lè fà á tí yẹn ò fi ní dárúkọ yàn àmọ́ kéèyàn mú ìlànà kan ìpè ìlànà kan náà làwa ń tọ̀ kéèyàn wá ní ìlànà kan yẹn nìyànà alùsùnà àṣìṣe láyà ṣe ni ọ̀rọ̀ yẹn o so ó ní pé tábàkọ́lọ̀ lè wọnú alukoran kí ni àwọn alùsùnà gbára lé tó fi pé ọ̀nà méjèèjì ni wọ́n máa ń lò alukoran ó àwọn aláburú èèyàn fún wa tó ṣe pé a sì rí láwọn àyè oríṣiríṣi lápèjúwe ọlọ́wọ́n bá sọ a'udhu billahi minash shaitani rajim inna fir'auna a'la fil ard wọ́n rí fir'auna ẹnìkan ń jẹ́bẹ̀ aláburú èèyàn ni ọlọ́run dárúkọ rẹ̀ tó wa thamuda alladhina jabu sakhra bil wadi wa fir'auna dhil awtadi alladhina taghaw fil bilad wa aktharu fa aktharu fi alfasada fa sabba alayhim rabbuka sawta adhab ẹ̀rí gbogbo àwọn ènìyàn yìí aláburú làwọn náà ọlọ́run ọba dárúkọ wọn sínú alqur'an fún samud àwọn àwọn ìjọ samud bákan náà ni firaun so olúwa bá dárúkọ wọn aláburú ni wọn so bẹ́ẹ̀ náà sì tún ní ayé mi olúwa bá dárúkọ àwọn aláburú tí ó sì ní tí ó sọ̀rọ̀ àwọn aláburú tí ó sì ní dárúkọ wọn ẹ wo ẹnìkan náà ni ọlọ́wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ ó ní zarni wa man khalaqtu wahidan وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهرت له تمهيدا ثم يطمع أن أزيدا olúwa ni fi dá mi dá ẹni tó ṣe pé èmi ọlọ́run ni mo dá lóhun nìkan bí mi ni mo dá dá fúnra mi tí mo wá fún ní owó rẹkẹtẹ mo tún fún ní àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn ọmọ sàn án wọ́n mọ̀hẹ́tù lẹ́wọ́ tẹ́ mo hìdá mo tẹ́ ayé fún mo tẹ́ àrùsìkè fún rẹkẹtẹ fún mi yẹ́ tí mo ana azid ó tún wá ń rò pé kí n tó máa tún sàlékún fún un ṣé bẹ́ẹ̀ nìkan ni ọlọ́run ọba ń darí ọ̀rọ̀ sí i sọ Walid ibn Mughira àmọ́ ọlọ́run ọ̀dárúkọ rẹ̀ nínú al-Qur'an so bí alukur'an ṣe máa ń lò pẹ̀lú ẹni tó bá fẹ́ ṣàtúnṣe nígbà míì adarúkọ rẹ̀ ìgbà míì kò ní darúkọ rẹ̀ ìlànà yìí náà ni alẹ́ súnà náà gbọ́dọ̀ mú so bákan náà ládọ́dọ̀ anabi náà sallallahu alayhi wa sallam anabi nígbà míì aṣọ kí máa bá lọ akọ̀wé amin kí ló ń ṣe àwọn èèyàn kan tí wọ́n ń ṣe báyìí bẹ́ẹ̀ ni anabi àmọ́ sí bẹ́ẹ̀ ọ wà bẹ́ẹ̀ ìgbà míì anabi àti máa darúkọ ìpè kí ló ṣẹlẹ̀ tí wọ́n darúkọ ẹnìyẹn gangan ẹ̀wù tí anabi ti ń darúkọ Mu'adh anabi ni atakuna fatana ya Mu'adh kí ni Mu'adh ṣe Mu'adh ó máa ń kírun pẹ́ ẹnu rẹ̀ máa ń pẹ́ àwọn èèyàn wá ń fi ẹjọ́ rẹ̀ sùn anabi sallallahu alayhi wa sallam kí ni ẹ wá bí anabi nu anabi sọ fún ni pé àtẹkùnú fatanu ya Mu'adh lójú àwọn èèyàn là anabi fi pariwo rẹ̀ pé wọ́n Mu'adh zó fẹ́ mọ fitina àwọn èèyàn ni so ìyẹn ni pé tí ó bá nídìí kéèyàn dárúkọ yẹn kéèyàn dárúkọ tí ó bá sì ní bùkátà sí kéèyàn mọ dárúkọ kéèyàn mọ dárúkọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tábà tó wá tọrọ léwu àwọn sálàfò wa àlèmọ́mù tọ́bàrí nínú tíra àwọn àtàrí kò tọ́bàrí ọ̀pọ̀ àwọn tó wọ́n dákọ̀ láwọn aláburú wọ́n dákọ̀ hallaj ṣebí yẹn kan ní jẹ́ hallaj wọ́n dárúkọ rẹ̀ pé wà á ti báwò hallaj yagulun kánú sheikh uh, al-islam ibn taymiya alayhi rahmatullah ìgbà táwọn náà tún máa ṣe rọ́dù táwọn náà fẹ́ máa ṣàlàyé àtúnṣe àwọn èèyàn wọ́n kọ tírà kan tí wọ́n dárúkọ yẹn rárá wọ́n ní ar-raddu ala man qala bi fana'i an-nar àìlè yìí ni rọ́dù àlàyé ìṣàtúnṣe fún ẹni tó ń sọ pé iná ọ̀tán wọ́n dárúkọ ẹnìyẹn ibòmíì sì ni wọ́n sì dákọ pé ar-raddu eléyìí láti ṣe àlàyé ìdá ọ̀rọ̀ padà sí ẹnìkan tí ń jẹ́ bákírí lẹ́nu ẹnìkan ní jẹ́ bákírí o wọ́n tún ní arọ́dù àìlà ṣáàzìlì wọ́n ní eléyìí ní rọ́dù láti fi ṣe fún ẹnìkan tó ń pè ní ṣáàzìlì lẹ́yìn nílànà ahlu sunnah wal jamaa bẹ́ẹ̀ ni sheikh muhammad abdul wahab alayhi rahmatullah àwọn náà kọ́ rọ́dù arọ́dù àìlà ibn sahimi tó ẹnìkan náà ní jẹ́ bẹ́ẹ̀ tó bá ṣe máa rí nìyẹn ó dọ̀ àwọn afáàsúnà kí wọ́n mójú kan kí wọ́n ní ìlànà ahlu sunnah lélẹ́yìí ah, ìrọ̀rìn méjèèjì lèyàn lè ṣe ọkàn ní bùkátà ni ó nígbà tí méjèèjì máa ń ní tíyẹn máa ń ní bùkátà sí gbà tó bá ṣe pé ẹni tíyẹn fẹ́ dárúkọ àbẹ́ ìjọ tíyẹn fẹ́ dárúkọ ẹni táwọn ìjọ táwọn èèyàn mọ̀ ni ẹni táwọn èèyàn mọ̀ aburú rẹ̀ ni kò nídìí kọ́ dárúkọ rẹ̀ kọ́ mọ̀ jẹ́ kí wọ́n lọ ṣàlàyé aburú yẹn fáwọn èèyàn àbí wọ́n ló tiẹ̀ tó wá mú ẹni tí ń sa aburú yẹn hàn ẹni tó bá ṣe pé àwọn èèyàn ti wá mú aburú rẹ̀ àbí ìjọ tó ti máa burú wọn bí ìjọ ti ń pira rẹ̀ máa lùsúnà tó ibi kì í ṣàlùsúnà táwọn èèyàn ń pè máa lùsúnà tẹ̀sí àlùsúnà kò sí ní tó burú bí kéèyàn ṣàlàyé irú àwọn wọ̀nyí náà ni lànà yẹni pé so kọ́lọ́n kọ́ mọ́ ṣàfihàn wa lébẹ̀ kọ́lọ́n kó jẹ́ ká tọ̀ káfílọ̀